أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت علام الغيوب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run. Adẹ̀tọ́rọ̀ ìkẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi Abẹ́lọ́ bá gbogbo wa náà tí a tẹ̀lé lánàá wọn àti dídíjọ́ ìgbésẹ̀ àrùkìyà òní ọjọ́ Jímọ̀ àwọn fẹ́ ká máa fi ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé tọ́lọ̀

يجب الحذر منها ترى فاوى الشيخ محمد صالح المنجد tírà yẹn náà là ń ṣàlàyé lọ òní ìlọ máa jẹ part forty one apá kọkànlélógójì ìjókòó kọkànlélékèlè o sẹ̀rí bí ẹ̀jẹ̀ àwọn akọ̀kọ̀ pọ̀ fún báwọn tó fi àdìpá wa rí ogójì ó tún lé ẹyọ kan kọ́lọ́nkọ́ parẹ́ fún. ibi tí a dúró sí ìjẹjọ òun ni tàbọ̀ ìdúgbò lè mara àti ìndà òru jìá wà múlúrí àbẹ̀ àtọ́rí alábùjá bó ṣe jẹ́ wọ̀ torí pé títírà yìí sọ pé àwọn nǹkan tí ò dáa àwọn prohibitions àwọn nǹkan tó jẹ́ pé èèwọ̀ ni sọ ẹ̀ṣẹ̀ ni sọ̀tẹ́yìn bá jẹ́ àrùgbà ẹ̀ṣẹ̀ ní nǹkan nka ṣe lóòótọ́ kìí ṣe ṣíríkù ṣùgbọ́n tá a bá lọ́lọ́ tí ọba fún jẹ́wà kan tọ́lú ìjọba ọjà sí ọwọ́ ọjà sí so ó lè lọ́ máa lo pẹ̀fúmù jáde káwọn ọkùnrin àwọn agbóhùn kí wọ́n á di pé tí ó wà ní wípé àbẹ̀wò ọmọ ṣe kí ni o tí ọmọ ti bẹ̀ jáde ibi obìnrin ti lè lo fẹ̀ fún gbòròpá yanjú ẹ̀ ní ìṣẹ́jọ́ dẹ̀rù fẹ̀ fún mùtò béèrè lò tó jẹ́ pé kò ní lóòrùn ṣùgbọ́n ó lè ní àwọ̀ àti sàlàyé gbogbo yẹn jẹ̀sọ̀ ẹmọ́jì tó padà bẹ́ẹ̀ yẹn mọ́ àmọ́ nínú nǹkan mìíràn tó tún jẹ́ èèwọ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a máa ń fọwọ́ yẹpẹrẹ fún òun ni lè mara mahara lè mara mahara fẹ́ni bẹ̀rẹ̀ ní ọmọ ìyá farabalẹ̀ fẹ́ni dé àwọn kọ̀rọ̀ lórí ẹ̀ ti pẹ́ níjọ́ tí tẹkinọ́lọ́jì ẹ̀ náà ti kọ́ àwọn lásìkò tẹkinọ́lọ́jì onígbàlò ní ó bẹ̀rù pé wọ́n àtúrọ̀ ọ̀fẹ́ mọ̀ pé nígbà yẹn wọ́n lè kidnap ẹ̀ wọ́n lè ṣe gbà tí wọ́n bá kidnap ẹ̀ nígbà yẹn nǹkankan lè ṣe tọ́pìkì òní ni pé bó ṣe jẹ́ wọ̀ kóbìnrin ọmọ fìrìn àjò láì sí eléwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ jàmọ́ ẹ̀gbọ́n kóbìnrin ó bèrè àjò kọ́mọ̀ wà sí kankan nínú àwọn non-marriageable bookings àwọn tó jẹ́ pé wọ́n lè wà pẹ̀lú obìnrin yẹn ní kọ̀rọ̀ àwọn tó jẹ́ kóbìnrin yẹn wọ́n lẹ́tọ̀ sí bí irú àwọn èèyànwó bí bàbá rẹ̀ kóbìnrin ó fẹ́ sẹ́rìn àjò kí bàbá rẹ̀ ọmọ sí pẹ̀lú ẹ̀ obìnrin fẹ́ sẹ́rìn àjò ọkọ rẹ̀ ò sí pẹ̀lú ẹ̀ obìnrin fẹ́ sẹ́rìn àjò ọmọ rẹ̀ tó ti gbọ́n níwọ̀nba àbó ti bàlágà kò sí pẹ̀lú ẹ̀ obìnrin fẹ́ sẹ́rìn àjò àbúrò bàbá rẹ̀ abẹ́gbọ̀n bàbá rẹ̀ lọ́kùnrin àmọ́ torí kò bàbá làwọn náà ṣe kí ni o ni wọ́n wà ní ṣẹ̀ríà àbúrò màmá rẹ̀ abẹ́gbọ̀n màmá ẹ̀ lọ́kùnrin xaalu kò sí pẹ̀lú ẹ̀ áfùṣẹ́kì ọmọ ìyá rẹ̀ tọ́já sí pé bàbá kan náà àti ìyá kan náà ti ló jọ bí wọn kò ṣe kí ni o kò sí pẹ̀lú ẹ̀ áfùlẹ̀ ábí ọmọ ìyẹ́ tọ́jẹ́ pé bàbá lásán ilé ṣe kí ni o ilé dáwọn pọ̀ yá wọn jẹ́ kí ni o ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí pẹ̀lú ẹ̀ tàbí ápù lèwúmè ọmọ yẹ tó jágún wípé ìyá lásán lọ́dọ̀ àwọn pọ̀ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ sí àwọn bí wọn fún àti irú àwọn tó bá rí bẹ́ẹ̀ kọ́mọ̀ wà sí pẹ̀lú obìnrin yẹn kọ̀tà nínú ṣẹ̀yà ara kan tí ó dáadì ló fi jẹ́ táwọn ibi tá a bá ṣe àwọn nǹkan ìkáwọ̀ ọkọ̀ gbọ́yé pé kò dá ibi tá a bá wá ní pé wà lẹ́yìn ilẹ̀ rí solution fẹ́ràn tó bá ti dí ọ̀dà àti yọ ọmọ lájú kí ni ó di lọ́dọ̀ ọlọ́run tọrọ àforíjì èmi ò kí aláwo káwọn ìyàwó tèmi ó travel láì jẹ́ pé bọ́yá mi ìrántí ẹ̀ torí mi ti gbọ́ yé ó ti lé ní 25 years sí 20 years tí mo ti gbọ́ yé mo dẹ̀ kọ́ sínú ìwé mi traveler's guide ìwé mi tí mo kọ tí mo dẹ̀ launch ní yunifásitì Ìlọrin around the year 2004-5 2005 mo kó òyìn Ìlọrin ẹ̀yìn tẹ́ ẹ máa máa sùn that is 21 years ago mo kọ́ sínú ìwé travelers guide ìmẹ́ náà nígbà tí mò ń sọ nípa ìrìn àjò pé kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà kóbìnrin ó ṣèrìn àjò kọ́mọ̀ wà sí kankan nínú àwọn mahari àwọn táa lè pè ní eléwọ̀ rẹ̀ yìí kéde túmọ̀ rẹ̀ ẹ máa gbọ́ mi dáadáa o fẹ́ẹ̀rí áàdì àwa la jẹ pẹrẹ obìnrin ìsìláàmù kọ obìnrin lé jẹmọ́ kí ni mo pè ìsìláàmù kọ obìnrin lé gbogbo tó lè fa kọ́wọ́ ààbò jẹmọ́ ẹ̀gbọ́n mi ò fẹ́ ká farabalẹ̀ ọwọ́ ààbò jàǹbá ríré mi jẹ ume fẹ́ umeli ẹ̀ kílẹ̀ pè yẹn nílé ìbò ṣé humiliation náà ni kán jẹ èèyàn gbogbo àwọn ládàradà yẹn ṣẹ̀rí ọ̀fẹ́ kọ́ tẹ̀lẹ̀ sómi ẹ jẹ́ kí mo láti ibi tó kéré jù àwọn ọmọ wa tọ́jọ́ pé bàbá kan náà ìyá kan náà tán jẹ́ ọkùnrin àtòbẹ̀ wà fáwọn ìkú bẹ́ ináwó ìlúmọ̀dọ́ ọdún tọ́bá kọ́ ọmọ ọdún mẹ́wàá kí n ṣẹ̀rí àyẹ̀ ṣe ẹ má jẹ́ wọn sọ papọ̀ wọ́n dẹ̀ mẹ́tọ̀ kájọra wọn kájọ jẹun kájọ travel ṣẹ̀rí ọ̀pẹ̀ títí náà tá a bá wà mọ́sálásí fáàmù wá bí tanímọ̀ wà bẹ̀ àwọn ọkùn tanímọ̀ wà lẹ́yìn àwọn obìnrin tẹ́ ẹ bá wọ́n lọ fèsè tó obìn wọ́n fẹ́ wàhálà tó lè kóbìn sínú dààmú wọ́n fẹ́ ẹ bá fẹ́ rò pé ayé ti lajú àlàyé ọ̀làjú mùsùlùmí làwà jẹ́mọ̀ kí làwà ń fẹ́ ìyọ̀nù ọlọ́ àwọn tọ́lọ́mù àtàmẹ́tẹ̀ bá ní pé eléyìí ọ̀dà tó káwọn ó gbìyànjú ibi abá ti lágbára kámọ̀ lọ forí gbá ọlọ́run ibi tó a bá wá rí pé ọ́ wà láì ọlọ́run orí mi o kéde pé mo yẹ pẹ́rẹ́ òfin rẹ̀ o ọ̀sàgbára ti forí jẹ̀mí láàrin irú ẹ̀ làwọn ọmọ wa ọbẹ̀ tí wọ́n ń travel lọ sùkú tertiary institution jama tí mo pè òun nìkan ló sì wà ń ibi tẹ́ ẹ bá ti lé lọ́mọ ọkùnrin kan àtóbẹ̀ kan ní ìṣúṣà ẹmọ́jẹ̀ kóbìnrin ni ọ dá wálé láyé kẹjọ máa ṣe kí ni bọ̀dá rẹ̀ yẹn máa jẹ́ maharam fún èèyàn ní ọmọ tó dàgbà ó yunifásitì Ìlọrin òun sì mo ṣe ń sọ̀rọ̀ ó tún lọ́mọ obìnrin tóun náà tó wà nínú Ìlọrin ó wá ní ọkùnrin kan obìnrin kan tọ́lọ́wọ́ bá tẹ̀ bá ṣe

ṣùgbọ́n ọlọ́run rí mi o òun nìkan lọ́dá ló bá mi sọ̀rọ̀ sọmọ́ jà burú ṣe o fẹ́ rí kí mọ̀tọ̀ wà bẹ̀ pọ̀ ọmọ obìnrin fáírọ́ọ̀sì lè abalị ara rẹ̀ àbáyé hundred wà láìjọ́ lóhun lọ lọ rẹ̀ yóò sì gba ògbómọ̀sọ lọ yóò lọ pàdé júlẹ̀ lọ́rin kò sí lọ ìjọba ẹ̀jọ́ ibo ní ọgbàdé júlẹ̀ lọ́rin ṣègbógbò mọ́sàn ní ọgbàdé lọ́rin yọ kẹ́yà sí kéde o èyí owó ẹ̀fẹ́ ẹ̀sùn súnmọ́ tó bá kọ́ gba fúta lọ bóyá boyfriend ẹ̀ wà ní fúta yọ àbíbọ́ìfúrẹ̀ǹdì ẹ̀ wà lówó èyí ọ̀rẹ́ wa ọgbọ́n tẹ́ lóò lè kọ́ dáadé ojúlẹ̀ Ìlọrin yọ ọkọ̀ gba owó èyí lọ́nà tó lọ sí kéde o ó lè sọ̀rọ̀ ọjọ́ méjì lọ́dọ̀ ọkọ̀ ẹ̀fẹ̀ ẹ̀dì ẹ̀ká kò bó ní ọmọ sọ yìí gẹ̀ ó rò pọ̀ ọmọ ó ti di kọ̀ǹtẹ̀ ṣùgbọ́n ọmọ òun nìkan kọ́ ló ń dá jama ya tó fi yàn lẹ anabi sallallahu alaihi wasallam ó ní àtúfáfáwù kíkọ àtúnmínà làbá yẹmúnà ya á dùn kọńtọ àmọ wà ṣàràbà ìrìn àjò èèkàn is a portion of the difficulties and hardship èèkàn kankan ni nínú ìnira ìyà ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ń sẹ́rìn àjò obìnrin lè mọ́ lágbára stress tọ̀pọ̀ ṣùgbọ́n tọ́kùnrin bá wà pẹ̀lú ẹ̀ pàápàá ẹwà rú àwọn abẹ́ lọ kẹ́kọ̀ọ́ Sókótó Kánò abu Zaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ àìmọye nǹkan mọ́rọ́jọ́ táwọn kan ní wọ́n lọ tí wọ́n tó gbí náà ayé òsù obẹ̀ obẹ̀ ọ̀lẹ́bì tó tó bá wọn yóò bọ́ lẹ́bí ò ní gbogbogbò gbogbo àwọn táwọn agbẹ́lẹ́gbẹ́ sínú ọpọlọ ká tó wá sọ tíṣẹ̀rí àgbẹ̀ wò ó lè jẹ́ ká gbọ́ yé pé kìí ṣe mọ́lọ̀ fẹ́ faranduwa ọlọ́run fẹ́ dáàbò gbogbo àwọn ọmọ wa ọbẹ̀ àbáwọn ìyàwó wa ẹ wá jẹ́ kí mi sọ personal experience tí mo ní nígbà tí mo ń fa ní Damatu Yobe State 2006 2007 téèyàn bá fẹ́ kó bá dàtí lọ Damatu yọ ọ̀sán Kánò tàbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn kó bàdàn lóru lálẹ́ yóò dé kánò ní àárọ̀ èmi ọ̀dẹ̀ láìpẹ́ lórí àjò bá wọn àárọ̀ lè máa kó bàdàn máa sọ kánò lálẹ́ máa sọ lé ọ̀rẹ́ mi tó wà kánò àárọ̀ ọjọ́ kejì máa jí ó ti dá wájú bébì tí wọ́n sábà ṣe ṣùgbọ́n kan bẹ tá a ṣe báwọn tó pé arìnrìn àjò àwọn ẹ̀yà wálẹ̀ Yorùbá àwọn obìnrin Yorùbá tọ́lọ mẹ́ra àlùbọ́sà ẹ̀wà kankan nílé Haúsá ní Kánò àjọwọ́ mọ́tò abá ń sọ̀rọ̀ lóhùn ní o sẹ̀rọ̀ káàkiri ìgbà tẹ̀sẹ̀ ní àjò oṣù wà lọ́wọ́ àtàrà ìlú <laughs> ọlọ́gbọ́ tí wọ́n lẹ̀ ní pàápàá lásìkò bá dìbì kọ̀wà àgbáyébù kéèyàn máa sọ ní àjò alẹ́ ọlọ́mọ ìṣọ́ ṣùgbọ́n bá náà wá máa ń sẹ́rìn àjò mọ̀mọ́ yẹn wá ní ẹ̀yìn kọ́kọ́ inú àwọn olóògbé ti bá wọn sẹ́rìn àjò ìṣe ọkà wọn balẹ̀ ọkà ní balẹ̀ bí ibò àóníwà láì táwọn bá lọ rajà bá ń gbà mí tó bá já pípa àwọn obìnrin nìkan làwọn wà ní mọ́tò ó láwọn dráìvà kọ̀ǹgbọ̀n wọn máa bá wọn sùn ọ ń sọ táwọn náà ń gbọ́ ju kàbẹ́ ìbáwọn á sùn tó bá dáàrin kan ẹ̀ẹ́dàrá ń ṣe yín ẹ fẹ́ túra ìbẹ́ ẹ̀bá ti já wó kan ní láta àlọ́mọ ibi bá sùn ládé yóò ẹ̀ ó láwọn ọ̀sánwó àwọn ọ̀sánwó ẹ̀rọ wọ́n sì tún ara wó àwọn ọmọ sẹ́gbẹ́ kan lóru wọ́n tún bá wọn ṣe sí náà mo níbo lẹ́yìn ẹ̀sẹ̀ ọmọ níwọ̀n ìṣẹ́ ìṣẹ́ ìrìn àjò lọ síbi tó jẹ́ nàbá wọn à sẹ́mi kọ́pọ̀ orí pé kọ́pọ̀ àníní kọ̀mọ̀pá àpá àníní sábà ti wọ́n sọ kọ́pọ̀ àádìí fìlà àmọ̀bánirọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ èdè èdè èdè láyé èdè mo lè sọ pé nyc náà mo ti dé ìlú nyc náà wọ́n kí mo dé gan bóyá lọ́pọ̀ ẹ̀mẹ́ta láyé tí máa ń travel ní èdè wọ́n mọ̀ nílẹ̀ èdè máa mọ̀ dání fìlà àfa àsúná lè mi máa dé eré ní àwàdà màmá yẹn bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ọlọ́kọ̀ bàbá ọmọ làwọn ní ìjọ yẹn mọ̀ pé fèsì ẹlẹ́ ní ìfẹ́ ẹ̀gbọ́ ìbà ara orí 2006 mọ́ gbọ́ nígbà wọn fáàfù ó láwọn ọ̀lọ́kọ̀ bá bọ́ ọmọ ní kéde o àmúléwò ní jẹ́ bá bọ́ ọmọ láwọn tí ọkẹ́ bá wọn sọ táwọn òbí wọn àwọn gan làwọn tó ṣe bí ẹ̀mú owó súná pé wọn kì í nípa pé mo ní bá bọ́ ọmọ fẹ́m ọkọ̀ lẹ́ni tó wà rẹ̀sọ̀tìbù ẹjọ́ wà rẹ̀sọ̀tìbù ni jẹ́mọ́ o bàbọ̀ pẹ̀lú ní àwọn agbákí ní orí wà nọ́bà sincerely nínú àwọn obìnrin máa ń travel yẹn wọ́n bá wọn ṣe sùnà ọ̀dà ta ló sọ fún ọ pé sínà tán ṣe ìjọta lọ rajà ń ká lókọ̀ lójoyún sọ̀rọ̀ pé dráìfà dákí ẹ̀ sí àbíkọ́ndọ̀ àbáwọn ọkọ̀ ẹ̀mí ìtàwọn náà rò pé ah, àwọn ọkọ̀ ẹ̀mẹ́rin làwọn anúmọ́tò ẹ̀yìn obìnrin mẹ́fà ẹ̀wù ìmẹ́ náà dráìfà nìkan kọ́ ló ń ṣe ìwù ìmẹ́ náà ó sì bíbí kí bóbi ṣe sì náà

ìtumọ̀ ẹni pé spáàmù wọnú ààrẹ spáàmù lọ́nà bí ẹni tó bá yà kóòtù ọkọ náà dá tiẹ̀ sí ta ló lóyún oṣù tó tẹ̀lé kò rí nǹkan oṣù mà ó ti lóyún àìmọye ọmọ àlè déyàn tọ́nu fámílì èèyàn kọ́lọ̀ mẹ́jọ máa lé ọwọ́ ní ilé wa àwọn ẹni ẹgbẹ́ ìdí o torí pé aláì ó nídìí kákọ́ wọ yéjì ẹgbẹ́ kéde hikimatu tẹ̀sírẹ̀ wà hikimatu tàhárì ọgbọ́n wo lọ bẹ ń bi pé kẹ́lò kẹ́lì kan wà pẹ̀lú bí tọ́fẹ́ sí ìrìnàjò ṣẹ̀rí àti dáàbòbò mi òfin ọlọ́ọ̀dẹ àwọn èkó ẹ̀ṣùn òfin ọlọ́ọ̀ ṣùgbọ́n táwa náà bá ní làákàyè tá a bá gbé sínú làákàyè èyí ó yí kí màá bẹ̀ kí ló tọ́lọ wá ń ṣe léwọ̀ kó wò lè kọ́ dá travel atọ́fin níbẹ̀ náà àfáà ni wà fi sọ ìyá yìí àníbùnà àbá rọ̀bíyà lọ́wọ́ àdúgbò kọ́

àti gbogbo àwọn tí wọ́n sọ ọ̀nkù màtánà ọ̀nkù pàtánà ọ̀nkù àtàwọn tó bá tó jọ wọn mo mi yé ń sìn so gbogbo orú àwọn tó rí báyìí ẹ gbọ́ mi dáadáa o ànábì ló rí ò gbọ́dọ̀ sí ní àjò àfi kélé wọ rẹ̀ kó ṣe kéde o kọ́ wà rẹ̀ àfà ní wàhálà yẹ̀rùmọ̀ jẹ̀mí àlàáfà hátà sáfàrẹ̀ làhàjì ẹgbẹ́ gbọ́n àfà nífẹ́ nta sọ ìpé obìnrin ọgbọdọ gbọ́dọ̀ sí ní àjò àfi kélé wọ ọ̀nà wà ń bẹ̀ wọ́n gbogbo ìrìn àjò ní kódà tó fi débi ìrìn ẹ kí sọ nínú tíra travelers guide mi tí mo ní mo ti kọ ní 2005 mo ti yanjú àwọn màsáìlú kọ̀ọ̀kan tíra yẹn àgbàdà ọlọ́run fún wa lọ́wọ́ kí publication ló tó jáde láìpẹ́ ìṣàlá torí bá a ti tún fáwọn foundation wa kan àlọ́sọ́ra foundation ká máa publish owó tán bá rí bẹ́ẹ̀ kọjá pé wọ́n máa lò fún sí ọlọ́run èyí tó ràn wọ́n létí pé tíra ẹ̀ publish ẹ̀ so mo ti fún wọn copyright torí ti bá kú lọ́la kí family mi kọ́ bá ní pé àwọn làwọn tó máa tẹ travelers guide mo ti wílẹ̀ out mo fún àlọ́sọ́ra foundation kama publish ẹ̀ tó ráwọn management ànúsọ́ra foundation yìí owó tán bá níbẹ̀ kama ti ọlọ́ ní ma gba aládàá lọ. jẹ́mọ́ máa gbọ́ mi ò travel guide yẹn wọ́n yanjú àwọn ọ̀sá inú bẹ́ẹ̀. ọ̀rọ̀ pé kí máa rà mọ̀ wà pẹ̀lú pé sóde bí ájì masala kí mo pè jẹ́mọ́ ìpàlà pàlọ́lá máa fi hà ẹnu àwọn àfọwọ́kọ̀ lórí ẹ̀wọ̀n torí pé àgbọ̀dọ̀ máa fẹ́ ló sọ̀rọ̀ ẹ̀sìn àwọn tábàtì wà ló pẹ̀lú gan táwà nìkan la nímọ̀ ni ṣèbáwọn èèyàn ka tí à nígbà tí ìpolówó làwọn èèyàn ìbò àwọn ọmọ tó gbé èbó gan sè tó ọba lè ṣe research àìmọ̀ ya túkù lọ́wọ́ online ọ ń bẹ nínú àwọn onímọ̀ nínú àwọn onímọ̀ wọ́n ní tó fi dórí ìrìn àjò ájì wọ́n ló bẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ àfikọ́kọ́ rẹ̀ wá kù a ní kọ́mọ̀ lọ ní àjò kékeré ká tó wá sọ ìrìn àjò ọjọ́ ipò kọjá pépà lè yóò gbé lọ kọjá mọ́tò ní lọ pé kọ́kọ́ rẹ̀ wà pẹ̀lú ẹ̀ àbábúrò rẹ̀ àbíbọ̀dá rẹ̀ àbáwọn tó tún jọ bẹ́ẹ̀ wọ́n lóbìnrin sí ní àjò ṣùgbọ́n ẹjẹ́ kọ́ka ìtọ́wà mú síra wọ́n ní wàtọ́fọ́rù àbíkẹ́rì maharam wọ́n ní sẹ́ẹ̀rí kóbìnrin ó tún sẹ́rẹ̀ àjò kọ́mọ̀ wà sí eléwọ̀ rẹ̀ kankan gbẹ̀gàn wọ́n nírú nǹkan yìí yóò fà kọjẹ́ pé àwọn tó jẹ́ fòsàk àwọn kí lápẹ́ jẹ́ mọ́ àwọn pòkí yóò jẹ́ kọjá sí wípé fàyàtà àlọ́dúnà láà wà íyà dọ̀ífà wà íyà mọ́lá dọ̀ífà wọ́n ní yóò jẹ́ káwọn òkí ò lè máa yọ sóbìnrin wọ́n máa fẹ́nu wábá wọ́n máa má burú wábá àwọn òkí irú ẹ̀mọ́sọ́lẹ̀ kan tí yà ní pé nínú àwọn dùn pé táwọn bá ti rí ọkùnrin àbí kọ́fà tán wà pẹ̀lú àwọn ará àjọ àwọn máa balẹ̀ bòkí dráìvà yọ́ sí àwọn àbọ̀mọ́ ní omi bòkí kọ̀ndọ̀ bòkí àwọn pásẹ́ńjà pòkí bandit pòkí nítorí ọjẹ́ ó lára àwọn pòkí tí wọ́n mọ mú oríṣiríṣi àwọn aburú wá bá àwọn ọmọbìnrin àbáwọn ìyàwó obìnrin wà yí àtọ̀ àyífà bọ́lọ̀ tẹ̀sí dá omi ó bẹ́ ṣe kí ni obìnrin ẹjẹ́ fún ilá pẹ̀rẹ̀ kó jẹ́ ìyàwó olé ó ti lóyún sọ ẹ̀kọ́ bí ìsọba lóyún kan ọmọ tó mẹ́wàá gan lè fọ́ létí tí ọ̀fẹ́ dáhùn torí gómi tó bá lóyún lọ́lọ́run ní wàhálà lórí wàhálà ìfòòró lórí ìfòòró ni gómi olóyún gan wíkínẹ́sì kan lọ́pọ̀ ilé ìpàkọ́jẹ̀ tó súnmọ́ àsìkò tí ó tó ti tí kò rẹ̀ kéré o tó ti wálẹ̀ ẹni tó wọ́n bí àrà máa ṣe rẹ́jẹ́ àbọ̀ àníbọ́lọ̀ ṣe dá obìnrin ọlọ́run dá wọn lẹ́tọ̀ àyífà wọn lẹ́gan àbọ̀ àní ẹnìkan gan tó kọ́ wà kọ́ nílẹ̀ ní àrífù omi ga máa ó lè múrí ó lè sáàbù kọjọ́ dáàbù

o si yà wọ́ ìkà tó ti pé bọ́ ìyẹn náà kọ́ ọ̀rọ̀ bù ọ̀yà ọ̀gbọ́n ìyá ti tọ́ sí oṣù ti pépé rẹ́ǹpé wèrè òní lógo eré ni àwàdà <laughs> láti Ìbàdàn wọ́n lọ Kánò ara wọn wọ́n jọ sẹ́kìn wọ́n jọ ra gbogbo wọ́n jọ ra fatalaisa àwọn àwọn

ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní pọ́blẹ́mù ní ọkọ̀ wà lẹ́nu ẹ̀kọ́ ẹ máa ní pẹ́kọ́ ìlẹ̀ ẹ̀kọ́ sẹ́yìn ìdáwó jẹ́ ìjọba ẹ wá máa ti wá sí pípa lọ́kọ̀ rẹ sọ́kọ̀ rẹ sọ̀kọ́ jọ lẹ́bi sẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti òṣìṣẹ́ ọkọ̀ òṣè sọ̀kọ́ kí àwọn olóró òun ti àìsàn àdúrà fáwọn èèyàn lọ́jú mọ́ ẹ̀tọ́ ọ̀dùn ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbé alátẹ̀mí náà ti pẹ́pẹ́pẹ́ ó ní di kí wọ́yàwó rẹ̀ lálánú lé ìwà ní ẹsẹ̀ ìtọ́lọ́ náà mò ń ṣe sẹ́yìn ló fowó ló ń ṣe sẹ́yìn ìdàtọ́ ga jùlẹ̀ tó ọba tẹ́lẹ̀ ló lè lè ọkọ rẹ̀ ṣùgbọ́n kí ni problem àwọn olóògbé ọ̀dọ́ àwọn sẹ́yìn ìdà àwọn obìnrin náà gbogbo tó bá jọ máa burú ẹ̀mí obìnrin rọ̀ ẹ wá fi sẹ́yìn ìdà lẹ̀ àwa bá ń ṣe súnmọ̀ kálẹ̀ mi wọ́n rọ̀ jù ẹ̀mí àwọn obìnrin ẹ̀rọ àwọn tó lò já ẹ̀mí àwọn obìnrin tọrọ náà tó bá jẹ́ bí tọlọ́n bọ́lọ̀ ń fi dá wọn nìyẹn wọn a máa gún rí gbà mí. àwọn àníwà ọlù àwárí à fẹ́ẹ́rí tó lè kéré jù nínú tó lè tẹ̀lẹ̀ sóbìnrin ni pé àtúndà fi àrọ́bíà àwùsàròfìà wọ́n lè fi sùpá kan níbi ọmọlúwàbí ẹ̀ àbí ìjì ẹ̀ wọ́n tampa dignity rẹ̀ or integrity ẹ̀rí pé ìjọmọlúwàbí ẹ̀ ìyì wọn wọ́n lè tampa rẹ̀ lórí ìrìn àjò tó bá jẹ́ kóhùn nìkan ni gbogbo ààbò pọ̀ ìrọ̀ kódà pé plane òun kò sí

ìyẹpẹrẹ lè dé bá torí pé wọ́n dúró pé fàmọ́nì lẹ́bí sàyẹ́ká bùbìjà níbi à fèrèmọ́ káàdì ta ló bí bí bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ta ló fẹ́ lẹ́gbẹ̀ẹ́ ta tọ́kọ̀ èmi àti ìyàwó mi jọ lọ jàmọ́ ẹ̀jẹ̀ àjọ ọkùnrin yóò lè mi lẹ́gbẹ̀ẹ́ àbọ̀wà bẹ́ẹ̀ náà àwọn ọkọ tí wọ́n ètò owó ìyàwó àfọmọ́ wọn tó rọrùn kí wà ìyàwó rẹ̀ wà bẹ́ẹ̀ kọkùnrin kan wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ kọ́ máa fọ́ ọkọ lọ́rùn àdáhùn táwọn èèyàn sára àdánù mọ́tò ìyàwó rẹ̀ àtàbúrò rẹ̀ ọkọ iná jọ ń rọrùn kọkùnrin ọkọ tó bá fẹ́ sèrè àjò ájì àwọn kan ló lè lọ láìsí maharam wọ́n ló lè ṣe kí ni wọ́n ní alákọ̀ọ́kọ́ ájì ìjọsìn kan ní tó ti jẹ orígun kan nínú orígun márùn Islam kéde ẹ̀ṣẹ̀ wípé kí máa rámọ̀ pẹ̀lú èèyàn ọ jẹ́ orígun tó lágbára ju ajìyàn tó fẹ́kẹ́ gbọ́ àlàyé àwọn àpáwọn wọ́n ní ajì orígun ńlá tó ẹ́ pàtàkì bí àtàwọn bá ṣe lọ́jà àkàyà omi wà làdájú mọ̀ yọ́ padà sílé bí ijọ́ ti ààrẹ bí tí ò lẹ́sẹ̀ nínú àdíìsì mi àlàájú lè mọ̀ búrú láìsàn láwùjàzá ilá kò sì máa rá máa wà ní ẹ̀ ní àlìjànnà àtàwọn àlàyé mi wọ́n lóbìnrin lè dá lọ láì ní maharam àwọn kan sọ bẹ́ẹ̀ náà àwọn àfà wọ́n dẹ̀ fà tó kù sẹ́mọ̀rọ́ ti di mélòó bá ní ìsẹ̀ méjì kí wá ní sọ́márì ẹjá sọ́bá yìí gbogbo ẹ̀yọ́ ọkùnrin ṣùgbọ́n gbà mí ọlọ́run máa ní kọ́wọ́ obìnrin ó ṣe kí ni o kó wó jọkọ̀ yìí lọ ó sì lè má jẹ́ kó wó jọkọ̀ lọ ṣùgbọ́n kọ́ níyàwó méjì mẹ́ta mẹ́rin ọkọ òsè bùkátà gbogbo tí wọ́n jẹ ìyàwó ìwọ̀nbó owó tó òun ní òun fẹ́ẹ̀fù ẹ̀ ní sẹ́wọ̀pẹ́ni tí fẹ́ẹ̀fù owó ẹ̀ yóò lówó jẹ fẹ́ẹ̀fẹ́ tí sálárì kó tó dé èèyàn ti náta kí fífò tó wọlé èèyàn ti yá lóòrùn lẹ́ẹ̀ tẹ̀mí wọ́n tẹ́ pé bọ́bá wò pé àwọn ìyàwó wa wọn ò lówó tó wa àtìlé mọ́ jẹun lówó ìròyàwó mi kan rẹ̀ bí ìjẹ lówó tó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ bàbá mi bá sọ kàmí ní ẹ̀yìn lówó tó ṣe lọ ẹ̀ lè jẹ kankan láwọn ìyàwó yìí lówó ẹ̀ jẹun lówó àbá brahman ọkàn mi lẹ́yìn lè mọ́ jẹun sí i ẹ sọ̀rọ̀ náà ẹ jẹun bàbá fẹ́ tó tó à jẹ́nẹ́rà ni <laughs> aláwọ̀ àkùrọ̀.

oge bàbá yàtọ̀ dáńkó tèlè jẹ̀yàwó ẹ̀ lówó ìlú ẹ̀ ní jẹ́gẹ́ bí million ní ọjọ́ ẹ̀dì ẹ̀gẹ́ ẹ̀kọ́sáré máa yí ìrànlọ́pọ̀ tuntun kan lè fún kọ́nà wọn lójú ọlọ́run fẹ́ o ṣùgbọ́n bí ìyá tó jẹ́ wọ́n lọ́wọ́ ní ọ̀lẹ́ ẹ̀ ọlọ́jẹ́ ìṣẹ̀lẹ̀ bábá kí má jẹ́ wọ́n lọ́wọ́ wọ́n bó ẹgbẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ pàpẹ́ sáwọn ìyàwó kọ́lọ̀ wọ́n lè máa fi àlùbáríkà sí tẹ́ẹ̀ṣì ẹ wà ní pé nígbà pé ẹ mọ́ ṣe kéé pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìpẹ̀ láwọn tó ń dọ́dọ̀ wọ́n máa ń ṣe kéé pa ìyàwó wọn ìwọ jẹ́ gíláàbù ìyàwó rẹ̀ náà jẹ́ gíláàbù ìṣèbá aláwọ̀ sísá tí wọ́n ṣe mẹ́dísìn sẹ́ẹ̀dì ní àwọn kọ́ọ̀tù tó máa ń mówó wá mẹ́sì jẹ́ kan bẹ̀ ẹjẹ́ abala wa tó dùn ọ́ ìyàwó rẹ̀ ṣe lọ ìgbà ẹ̀ náà ni ó gbójú kò ní ti kí lọ́yà kó dẹ̀dẹ̀ dé kọ́ọ̀tù wà láì nínú ilé ìyàwó rẹ̀ ọmọ tàbí mẹ́sì ilẹ̀ ilé ìlú seven million hundred million ó jẹ́ pé àwọn ìsàkọ́lẹ̀ pàṣẹ péjì tí ọmọ ẹgbà ààrẹ ọdún kan ìyàwó rẹ̀ ní twenty million ṣé twenty million kò lọ́yà méjì lọ́wọ́ àdìsí ìwọ́n dárí fọ́ọ̀tí mílíọ̀n ṣùgbọ́n òní náà fọ́ọ̀tí sẹ́fún mílíọ̀n tó jẹ́ pẹ̀lú sẹ́fún mílíọ̀n ta ló lọ́jọ́ ẹ̀jẹ̀ méjì ìwọ ni ṣùgbọ́n ta lọ́jọ́ ẹ̀jẹ̀ méjì ìwọ iná ẹ̀tọ́ ni ó wá ṣẹlẹ̀ pé ìyàwó lọ́wọ́lọ́ owó yẹ ọ̀ká ní ájì tara rẹ̀ lọ sẹ́fún ọ̀rọ̀ àwọn àbá àti méjì ọdún kìíní ó tún lo yíwájú pé á pẹ̀lú àṣọ ọlọ́wọ́ yàpá náà lè lóko

àwọn ikọ̀ tó fọkàn balẹ̀ èyí ó wá fi hàn wá pé àlejò ìmọ̀sára fún mi. Iṣẹ́ ìṣèlú pépà ìyàwó onílẹ̀ bá lọ ájì. Ọlọ́mọdé àwọn ìyàwó wọ́n bá wọn lórí ibú lọ ájì. Àwọn míì náà lè ní ájì kéde tí wọ́n lọ pé kọjá pé bàbá bá parí gbogbo sẹ́sẹ́, wọ́n tún bá wọn ìyàwó tí àwọn òṣèlú ní owó, wọ́n mọ̀ owó ẹ̀mọ́jẹ̀ àkọ́kọ́ bá wọn ló lọ àwọn ẹni tí wọ́n o súnà àwọn obìnrin ó fi wọn ò máa àmà àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀rọ̀ 2019 débi ti tẹ ájú kan ọlọ́pọ̀ 2026 mọ̀ ọ́n bẹ́lọ́pẹ́ láàrin júùnù sí dísẹ́mbà kọ́lọ̀ ó lè lọ wúra wà láyọ̀ kàmí wà ní káàbà pọ̀ ìkẹlówó lọ ọlọ́run bẹ̀rẹ̀ owó ra wọn ọgbọ́n fún mọ́ra ìkóso súnmọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run bẹ̀rẹ̀ lọ ní ìdẹ̀jà kámù náà kó lè mú ẹlọ títí ọ̀nà jápọ̀ lọ ní ọgbọ́n ọlọ́run bẹ̀rẹ̀ lọ́wọ́ ní ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ èyí wọ́n lọ sí mo ti fẹ́ ń kílọ̀ tí mo rán ní kódà kí ni òpèlè lálà àjíǹde sábà dáhùn kò ní túmọ̀ sí sọ́jà má pèlè lálà àjíǹde ṣùgbọ́n ìdọ̀sìn tí mo ṣe ìbáadà tí mo ṣe tó mọ́ lè tẹ́tẹ́ sàrá fún àbá àmójúlò ìtọ́pọ́jú bá ti kò mẹ́ta rọ̀ ìmọ̀mí ló kò pẹ́ tó bá ìfi tó ní káàbà ibi tí ọ̀yẹ́ kéèyàn ọmọ jẹ̀nà sí ní káàbà bọ́ọ̀ bá lọ ájì lọ wúra ìtìmọ̀ mẹ́lọ̀ ní ọdọọdún ìmọ̀ ní káàbà ọlọ́run sì gbà bẹ́ẹ̀ wà láìsí ọlọ́rọ̀ nínú òsì lọ́dún sẹ́ńtì ìjọ ṣe mọ̀ ń sẹ́lọ̀ ní nàìjíríà náà mọ̀ ń sẹ́lọ̀ padà ṣùgbọ́n kí n tó dé bẹ́ẹ̀ kí n tó lọ tẹ̀sà wá ń sọ gbogbo ẹ̀kí tó múra kéjì tó dẹ̀ tẹ̀yà náà tẹ̀jú ọ̀dẹ̀ tọ́lọ̀ ọkùnrin ọlọ́kùnrin ti gbogbo wa lọ. alimoyi irú ìyàwó tó wá lówó á ní tó máa ti bá ìfúkọ̀ tó máa mọ̀ náà ìfúkọ̀ tó nù àwọn ikọ̀ tó fọkàn balẹ̀ táàbù wà táàrí pé kò ní jẹ́ bí wọ́n àláàfẹ́ àwọn àpá ìlọ ájì ó lè ṣe kí lè jẹ́ àwọn ìlọ ájì ọlọ́ọ̀lọ́ba kéré òun ni ọba onímọ̀ so ìyẹn lá sọ pé ẹgbà lówó lọ́fẹ́ pé àwọn tó sì rí pé ọkọ̀ òun ọlọ́ọ̀lọ́ kò dẹ̀ lágbára kọjá pé lọ́ọ̀ta wà lórí ìjọ òṣìṣẹ́wà àlàámọ́já lórí àlàyé táwọn àwọn afọ súnmẹ̀ nínú àwọn sálà tí wọ́n ṣe wọ́n ló lọ tó ti wọn aláàbò ìta kámọ̀ àwọn ìyàwó wa àwọn ìsàwádà tó sọ́tún kẹ̀sì hàn fẹ́ẹ̀rí àwọn ìgbà àwọn olè tí wọ́n ń dá sílẹ̀ àti tó ní ìdílé àdánwò tó tẹ̀lé àbá lọ́pọ̀ ó lè kí ni ọ̀pọ̀ nígbà tí o sì máa ra àwọn pẹ̀lú àbá tó fẹ́ wá ní ẹgbẹ́ àtẹ̀sìn wá lè wo kìí ṣe gbogbo èèyàn náà ló lè jẹ́ máa àbẹ̀lẹ̀ ilé ẹ̀kọ́ tí ó bẹ̀rù bẹ́ẹ̀ ìrìn àjò àfáàlú wà yìí báwọ́dú fi máa ara awúwa ẹni tí ó bá fẹ́ lóbi nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ àjò mọ́jẹ̀kù mẹ́rin mọ́jẹ̀kù mẹ́rin jẹ́mọ́ mọ́jẹ̀kù mẹ́rin ọgbọ́dọ̀ àárọ̀ àbúrò kan gbọ́dọ̀ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ayé ẹ̀kú náà mùsùlùmí ayé ẹ̀kú náà sẹ́ẹ̀kú bí mùsùlùmí láàtọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó tẹ̀lé ọmọ wa kó tó bàlágà sáwù ẹni tí ó tẹ̀lé ìyàwó wa kó ti bàlágà sáwù ọgbọ́dọ̀ jẹ́ lóṣù ọkọ rẹ̀ ọmọ rẹ̀ bàbá àbúrò bàbá yìí abẹ́tọ̀ bàbá àbúrò yìí àbúrò bàbá bá kàlẹ́ mùsùlùmí lọ́gbọ́dọ̀ ní kéde pé bọ̀dàdà àtẹ́gbẹ́ ní orí láàmù àbúrú sọ ẹlẹ́kẹ̀ẹ́sì bá àdìjà kí lẹ́lẹ́kẹ̀ẹ́sì tó ajẹ́ pé ọgbọ́dọ̀ ti bàlágà ẹ̀kùnrin kí mọ̀ mẹ́fà wá sí kẹ́kẹ́ ọ̀sọ́ pé ọmọ ọdún mẹ́wàá kọ́ tẹ̀lé ọmọ ọdún lè fi kò lè fi fẹ́ẹ̀sì kankan nínú ẹ̀yìnlú àti kéde o ṣáà kò lè dáàbò bo ọmọlúwàbí obìnrin yẹn àti ìyí tọ́lọ̀ ti ti la ọgbọ́dọ̀ jẹ́ tó ti bàlágà ó ní mélòó tí a máa sọ. Ààtìlà ẹni tó ní bá a ka ẹni àbẹ́ni mímọ́ ẹni tó ti bù kí jẹ àti ìṣèlú pẹ̀lẹ́ ẹ̀sọ́ jẹ́ pé alágànà kò gbọdọ̀ tẹ̀lé àwọn ọmọ jẹ́ pé kò wọ́n ẹni ó kú ìyàwó ló jẹ. Yọ̀bà tá a ní kú ìyàwó ló jẹ àwọn jẹ. tẹ̀lé ni pé ní mẹ́ta kọ̀ọ̀kan kọ́mọ́tẹ̀lì yà wọ́n lọ́wọ́ jẹ́ àdánù ẹni tó ní làákà yìí zaka ọ̀ kọ́lẹ̀ tó kàn yìí kọ́mọ́ jẹ́ amaprodaiti ọ̀sàkọ́ ọ̀sàkọ́. kàmọ́kọ́lá ọ̀sọ́rọ̀ bá yẹ sọ̀rọ̀ bá ọ̀sọ̀rọ̀ náà. ó ní bẹ́ẹ̀ bá ti ti sọ nípa pé àdìsí e bẹ́ẹ̀ tó ń bẹ fẹ́ràn àwọn àdìsí wáyé ó ti lórí ọ̀gbọ́dọ̀ sí ni àwọn àdìsí yẹn pọ̀.

pọ́kẹ́tì ọgbọ́dọ̀ ṣe ní àjò òun náà wà. wọ́n sọ pé jẹ́ pé àwọn a fẹ́ sọ wọ́n wà pẹ̀lú ẹ̀ àbúhá bàbá rẹ̀ sókè ní bàbá àkọ́kọ́ ha ọmọ rẹ̀

àwọn ọmọ wa lóbìnrin ọwọ́ tá a fi mú ó ti wà two trivial ọwọ́ jẹ pẹrẹ la fi mú ọwọ́ jẹ pẹrẹ kọ̀ wá jẹ́ ká lákàkùn sí mọ́ àdánwò wa ta rẹ̀ kò sí burú wọn ní kẹ́kọ̀ọ́ Kánò kódà kẹ́kọ̀ọ́ báyìí ń bá ṣùgbọ́n wá rò pé wá kí wá ní kọ́mẹ̀ ọmọ káàkiri owó mọ́tò tàbí seven thousand ìkan náà lọ sílẹ̀ǹtì mi tí ó ń gbé bàbá yìí ọbẹ̀ fẹ́ padà sí kánò ní láti tàbí seven five lọ́wọ́ mọ́tò bàbá wa rò pé kí ní máa tẹ̀ ẹ̀rọ wo tàbí seven five lọ tàbí seven five lọ èyí ó fi wà ọmọ mọ́tò kọ̀ọ̀kan ní. inú kánò lójú ọ̀nà ẹ̀rà ẹ̀kọ́ ọ̀sẹ̀ kankan ẹ̀já lé wọn ọ̀nà bàbá kọ́ jẹ́ mọ́tẹ̀ ó kéré jù ọ̀nà yìí ti ta òun bàbá wa kò tó ọlọ́pọ̀ orí fún ìrẹ̀ ẹ̀ kankan mú jẹ lọ́mọ yìí. ìfẹ́ wà máa lù ẹ máa bẹ̀rù pé mi màmúnà ìjábọ̀ tí mo pè rí kọ́bọ́ọ̀nù ṣẹ́ẹ̀sì ẹsẹ̀ lẹ́ẹ̀dẹ́ ibi tó ti máa wọn mọ́tò nígbà àwọn fẹ́ wọn mọ́tò ẹni pé àwọn mẹ́rin kan bẹ́ẹ̀ nu mọ́tò yẹn wọ́n jọ ẹni ọlọ́ọ̀ bọ́yá ẹni ọlọ́ọ̀ bọ́yá rí àáfàá kan ẹlẹ́yà rẹ̀ àáfàá kan ẹlẹ́yà rẹ̀ wọ́n jẹ́ mẹ́rin àáfàá dívù kí olóbi ń kẹ́kẹ̀ẹ́ ọ̀rọ̀mọlọ́rọ̀ kò lè tẹ̀lé e náà olùdẹ́yàwó ènìyàn olùdẹ́yàwó ènìyàn náà bẹ́ẹ̀ ni olùdẹ́yàwó àbúrò àbúrò àdébùmẹ́lẹ́gbẹ́ owó bá ti di sí ìyàwó ẹ̀wọ̀ àbáyá yá ní bí uk ẹ̀ pé ọdún kan tó fi bẹ̀rẹ̀ lọ́sùn olè tẹ̀lé ọlọ́run kí ni jọ́ bá tẹ̀lé ó fẹ́ràn kí ni ẹ̀wọ̀n pàdé ọ̀bẹ̀ kọjá pé lọ́pa ìyàwó òun jẹ lógún ọ̀rọ̀

bẹ́ẹ̀ ni wọ́n máa pàwọn èèyàn tí ó máa fi bí ibi ẹranko ìmí Facebook ni wọ́n máa wo àwọn kọ́mẹ́dì ní owó láti Ìbàdàn yọ kọ̀ lẹ́ẹ̀dì fóònù ẹ̀gbọ́n power man. gbogbo àwọn kọ́mẹ́dì òkú ní owó láti débà tó wò lè wọ́n lò lẹ́rẹ̀ yọ bẹ̀ lọ́wọ́ sùgbì yọ bá lọ wo owó láti Ìbàdàn lè ṣùgbọ́n bẹ́ẹ̀ ti fi fún àwọn ẹni ọlọ́run sẹ́ẹ̀bà pé ìyẹn jẹ́ àkọ́kùjọ̀rọ̀ ìlẹ́gbà ìlú ṣùgbọ́n kákẹ́ máa fi àwọn ìyàwó wa àwọn àbúrò wa lóbe àwọn ọmọ wa lóbe ilẹ̀ sórí ìrìn àjò kí a lè fi kìí ṣe tó bá ṣẹlẹ̀ àwọn ọlọ́ọ̀dọ́gbọ̀ ní mímọ́ ọlọ́ọ̀tọ́ wa ṣe fẹ́ẹ̀rí ẹjẹ́ ká fi kó náà lábala pé wọ́n ń fèrè àjò yìí ó débi ọ̀rọ̀ ẹwà ẹ̀rù sọ ìbáwò ní ọ̀nà tó sáà fún irú àwọn ìdájọ́ náà sọ yìí náà mo discourse ẹ̀ náà nínú òwe facing challenges of the NYSC a gbọ́dọ̀ make sure pé àwọn ọmọ wa wà pẹ̀lú àwọn ikọ̀ tó fọkàn balẹ̀ tá a bá ti lè tẹ̀lé wọn á wà tọrọ àforíjì ọlọ́kọ̀ọ́ oríjì wa wọn afọ́ nínú nǹkan mi tó tó dé wọ̀ tààmùdù nàbọ́rí ìlànìmọ́ra asìlàjìnàbíyà tààmùdù nàbọ́rí ìlànìmọ́ra asìlàjìnàbíyà jẹ́mọ̀ tẹ bá pàdé ẹni pé ọ̀rọ̀ obìnrin pọ̀ nínú táǹkà láti bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn abẹ́ẹ̀sàkè ẹ mọ̀ wo èyí tá a sọ fẹ́ kó èyí tó sáájú ẹ̀ kábọ̀ òkè lọ́wọ́ ó ti jára mọ̀ èyí tó sáájú ẹ̀ káwà ní kọ́rọ̀ privacy seclusion pẹ̀lú bí kí èsè ìyàwó tí èsè wa ó ti dé wọ̀ èyí tó sáájú ẹ̀ ádámùlà àti ìbẹ́sẹ̀ ìsàwùjá kéèyàn ọmọ ti délé láàrin àwọn obìnrin èyí tó sáájú ẹ̀ kéèyàn ọmọ súnmọ́yàwó rẹ̀ sí dúkúrìá méjì èyí tó ó ń lè kó ẹ̀rí bọ́ọ̀lù rẹ̀ àpá àtúntẹ̀ ìlà wọn wà láì ìyẹn ti ta ló ní wọ́n jáde náà sọ́mà ní báwọn àbá ń sọ ìtò ọ̀mọ́rọ̀ obìnrin ìwọ̀pọ̀ bẹ́ẹ̀ torí pé ìpìlẹ̀ ni pé obìnrin ọ̀lẹ́tọ̀ kọ fọ́ọ̀kì ọ̀lẹ́tọ̀ kọ òwò ọ̀lẹ́tọ̀ kọ bàbàgé ọ̀lẹ́tọ̀ kẹjọ jẹun ọ̀lẹ́tọ̀ kẹjọ máa rọmánsì ọ̀lẹ́tọ̀ kẹjọ ṣe kankan ìpìlẹ̀ tí ó lè pé àráàmù ní táàbí pé ìyàwó ẹ̀ ló tó yìí ààbò rẹ̀ bákanáà yákanáà ló bí wọn ẹ̀yẹ̀kẹ́ ní kan ní ẹwà ọlọ́rọ̀ òfìsè ìfúrẹ́sì tó láwùjọ wa àwọn ọmọ sùkú fìtìra wọn lọ àwọn ọmọ káfọ́ọ̀sì wọ́n fìtìra wọn lọ àwọn èèyàn níbò láwọn ilé ìjọ láwọn sùkú láwọn mọ́tálásì àwọn àtàlásù ìsìláàmù wọn ò ní kó mi ní ó fún ìtòbá àbẹ́ṣe wọn yìí ẹ̀sìn àwọn olùkẹ́ àwọn èèyàn ti wọ́n wẹ̀rẹ̀ lẹ́sí ìjùwọ́ nínú ìlàjẹ́wò tó ń gbé yìí lọ́wọ́ lọ́kọ́rọ́ aláfẹ́ wọ́n bẹ̀rẹ̀ wọn ké sí ìgbé lọ́fẹ̀ lọ́rùyà àbórí àwọn ẹgbẹ́ ìdí gbájẹ̀ yìí torí pé bí ní ìsìláàmù sọ̀rọ̀ ọbẹ̀ ìdẹ̀kọ́ làwọn aṣojú ní o ìdẹ̀kọ́ làwọn kálukú wa ẹjá wa tó kúra sí wọlé wa ọlọ́mọdé àtàwọn òwò àbá ní kéèyàn mọ̀mọ̀mọ̀ wo obìnrin obìnrin kí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ obìnrin àjòjì kọ́ ọmọ aránjúmọ́ kọ́ ọmọ wò èèwọ̀ ní o kódà ó lè má aránjúmọ́ àgbà kọ́ máa pé á ah, wà obìnrin kí ó ilé súpa máa ṣà ọlọ́pàá pàdíṣẹ́ dára á àlọ́ wà ọkọ̀ obìnrin ní ìfọmọ ní ilé ìmọ̀bọ̀lọ́kọlà àbí ọ̀kọlà níjọba àbẹ̀rẹ̀ súnmọ̀ bí wọ́n ṣe tírèdì wà ní nǹkan ti ṣe gbogbo wa ní káwà láyé wọ́n ṣe tírèdì wà láyé ìjọ ọlálùbárí kàdúbà ṣe lọ ayé ìfẹ́ lọ gbogbo ẹ̀rọ wa kéékèèké ẹ̀bẹ̀rù ọlọ́pàá níjọba wà wà bí yín tá a bá fẹ́ bá sàtàwà lẹ́kùn sí sàá rí mọ́lẹ̀ ni. àwọn èèyàn máa dúró bí ẹ̀yìn ilé ìsìn ni ẹmọbẹ tọkọ wá wà tọkọ kirikiri àwọn ìyàwó bá fẹ́ gba ìran dúró mọ́ wọn ilẹ̀ ẹlẹ́ la máa ń wò ìrọlọ́run ti làwọn kankan sọ wọn náà wà torí pé máa ń fa ọmọ èsù burú ìwọ́kọ́ ọ̀fẹ́ ìyàpọ̀ ọlọ́run èsù ní ọ̀sọ̀ ọ̀dọ̀ lórí ibú ẹwà lọ́mọ js1 js2 yóò tẹ̀lé àkọ́dẹ̀ láìkí ọmọ sá wà lẹ́nu pupa kí lu òdìbẹ̀ tó ti sàbó pupa ọmọ ìyàbó rí wà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ yọ sá ó lẹ́ẹ̀kẹ́ kí ló wò lẹ́ẹ̀kẹ́ omi àpàlẹ́ ọmọ ìyàbó rí ni ó ní gbá yàgbọ́ kí ló wò lé bẹ́ẹ̀ mọ́ ẹrẹ́jú rẹ̀ ń tẹ̀kọ́ mọ́ kò jáfẹ́ ọmọ ojú kókò ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ̀wò ìlú tó lórí íńtánẹ́ẹ̀tì kámẹ́rà rẹ̀ ju wálẹ̀ àwọn àlẹ́kọ́ ọlọ́pọ̀ tààlà ọlọ́pọ̀ bá sọ pé kún lèmọ̀mẹ̀lẹ̀ kún lèmọ̀mẹ̀lẹ̀ sọ fáwọn olùgbàgbọ́ òdodo ọlọ́pàá jẹ́ kan wọ̀ yẹ̀kú tú mẹ́nà àmùsọ kan rẹ̀ ju wálẹ̀ wàyá fàbúrú fòrùjà òkú kan bẹ̀ sọ abẹ́ wọn

ẹ mọ̀ sí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tẹ́ ẹ lọ sí fídíò kọ́ọ̀lù tẹ́ ẹ gbé fóònù sáàrin ẹsẹ̀ ní méjèèjì ọlọ́run kò ní òru rẹ̀ àwọn gúrúùfù síkírìtì tẹ́yìn ọ̀dọ́ kírẹ́ẹ̀tì tẹ́ẹ̀mọ̀ sẹ́ẹ̀tì ìhòòhò ara yín ọlọ́run kò ní òru rẹ̀ àwọn fídíò tí kálukú wò tí ó tí ọ̀yẹ kárí bẹ́ẹ̀ ọlọ́lọ́wọ́ fún wa lórí àbíkámọ̀ tọrọ àforíjì kádẹ̀ mọ́ wò mọ́ kásọ̀ ara àìmọye kéèsì ti àwọn ọmọ ìmọ̀níyàwó nílé náà tó ń dé ti bọ̀ wá táwọn ìyàwó wọn sọ wípé blue film ìhòòhò ni wọ́n wò táàfà ó fi da káàrà kọ̀wá dé ní bùkátà ìyàwó mọ́ nígbà ìbá fẹ́ aṣọ ṣòkòtò ó ti kó fún àtọ̀ ìtọ́jẹ́ kó fi bá lò láwọn ìyàwó ẹ̀ ó ti wò wò kú wò

ẹsẹ̀ lẹ̀ ẹ̀rí ọlọ́run kọ́ sọ fáwọn ojú wa ọkùnrin tó rẹ ojú lẹ̀ yọ ọmọ obì ọmọ ọmọ tó ti bàlágà ọmọ wo ọmọ wo àbúrò aláàbúrò ń fìná ojú òun ni a ibẹ̀ láti lọ àti ibi bá ti pé lọ́mẹ́jọ àwọ́ àní nǹkan kan bẹ tí wọ́n yọ kó tọ́jẹ́ pé kí chris náà wà bẹ̀ òun ni máa ká náà lè hájà sí ìṣẹ̀lẹ̀ ìyá kànádọ́rì lè kọ́ọ́bì wà pọ̀bì ibi bá ti pé lọ́mẹ́jọ lọ ìgbà wo lè rẹ̀ lè wo obè kí èsè lẹ́tọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n kẹ̀kẹ́ wò wọn sọ pé tọ́rọ̀ náà dúró ọ̀fẹ́ fẹ́ yàwó sísà kan ti ń bójú ọwọ́ afẹ́fẹ́ yóò sì ju fún ọ tó rí masha allah i like you i don't like you tọ́ ọ lò like ẹ̀ yóò tó bójú ẹ̀ ìwọ ìfẹ́ lẹ́sẹ̀ òun lè fẹ́ lẹ́sẹ̀ kò tí ẹ̀ sì máa bójú gan ọ̀ọ́dà mọ́ wọ́n bá pè ní pé sàwọn àlékún sísà sáfúrá ọyẹ ìdílé sísá mọ́yà ọyẹ nìyí sísá mọ́yà ẹ̀jẹ̀ kan nìyí ó ń gbà tọ́ bá nìyí àpá rẹ̀ wò òun ló wọ ọkọ rẹ̀ mọ́ sí wúra wọn wíwò pé mo fẹ́ ṣe kí mo fẹ́ fi ọkùnrin sára irú ẹ̀ náà tó ní ẹ̀tọ́ bá jẹ́ dókítọ̀ dókítọ̀ a obìnrin níbi medical attention àwọn aróbẹ̀ sẹ́gbọ́n máa ń tẹ̀lé bẹ́ẹ̀ àbá àti ẹ̀rọ bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin yẹn lóyá lọ lẹ́wù rẹ̀ òde ó lè jẹ́ mẹ́rin dọ́kítọ̀ ṣùgbọ́n wò kí n ṣe sọ́jú kò lè ṣe sọ́jú iṣẹ́ abẹ ọkùnrin ló lè ṣe kí ni o iṣẹ́ abẹ sẹ́ẹ̀sẹ̀rú ọkùnrin ó sọ pọ̀ fẹ́ ṣe iṣẹ́ abẹ fún yàwó yàwó ọwà ní kúmọ̀ kó ibi jù ní o ibi tó yẹ kọ́ gbọ́bẹ̀ lé sẹ́kẹ̀kẹ̀ ibòmí ló ṣe kí ni o ló gbọ́bẹ̀ lé inú pẹ́pẹ́ bá láwọn dókítọ̀ wọ́n ni ọlọ́run tán jẹ́ mùsùlùmí dáadáa amọ́rú wọn tán pọ̀ padà ní àkùnmọ̀ ìyá wa dáadáa ibù tó bá ní bùkátà kan wo obìnrin wíwò tí wọ́n wò gan bí ìgbà tí wọ́n ò rí rí torí kèèsè pọ́n fẹ́ wò kán lè jẹ àdùn kèèsè pọ́n fẹ́ wò kán lè wò pé sọ́fà ẹ̀ rárá wíwò pé wọ́n fẹ́ tọ́jú ẹ̀ méjì bá fa àpọ̀ wa ṣé kébì ọwá mú kẹta wa èyí tó bá ní í ṣe pẹ̀lú ìjàmbá ọbẹ̀ nù àwọn àfọ àwọn àmì ìpapọ̀ òṣìṣẹ́ra ó ní ṣe pẹ̀lú o ṣùgbọ́n àwọn wà ní rọ̀ irú ẹ̀ ti muslim wà ní tọ́kadà gbé àwọn ẹlẹ́ ọ̀kadà tẹ̀lẹ̀ wọ́n mọ́lẹ̀ ọ̀kadà àwọn ẹlẹ́ àwọn ẹlẹ́ ọmọ ọdọ́gbọ́ kọ́ ṣàrà ẹgbẹ́kọ̀ kàdà kọ́lọ̀ ọmọ sọ àwọn ẹlẹ́ àwọn àwọn àwọn ọlọ́kadà gbà ní ibi ìgbà tí wọ́n ti mọ nǹkan yóò wọ́n mú àwọn náà wọ́n mú wọ́n kọ̀ gidi wọ́n mú wọ́n tó ń fà wọ́n tó ń fẹ́ àwọn omi tó sì wà bẹ́ẹ̀ gan kátó láwọn ẹgbẹ́ ọ̀pọ̀ ṣòkòtò àpò máa rí gbogbo ẹsẹ̀ tí wọ́n gan kátó kájà àpò sókè labari àpá àtọ̀sán agbó bí àpò láti àpá àtọ̀sán agbó bí àpò láti bá wà bẹ́ẹ̀ ẹ̀fọ́ tó kò tó ní o kí mo lẹ́sẹ̀ àwùjọba hara ẹ̀gbàdòdò hara lókè ni hara tù dọ̀rù rọ̀ hara tù mẹ́ta torí ọlọ́run tó lùkọ́ sọ̀rọ̀ sáwọn yàrá ọkọ̀ òkòtò ẹ̀nà ọdún ẹlẹ́ àdé o tẹ ẹ bá tún ní bẹ́yìn méjèèjì kò lè lọ ẹ̀nà pariwo gbogbo ọkùnrin tó bá lè sọ̀pọ̀ ti yé ẹ wà kásọ̀ ní orí àfà gbogbo àdó ọlọ́mọdé tó lù ẹ̀lẹ́ ilé jóná àwọn ẹlẹ́ akẹ́sù wà ní olé gbogbo rẹ̀ kó ti fẹ́ kọ̀fẹ́ tí ọlọ́wọ́ wọn kó dé ẹlẹ́ àyẹ̀fẹ́ rójú wọn àbá rójú là ń sọ yìí ẹ̀fọ́ lẹ́kùn ẹ̀fọ́ wíńdò gbogbo tẹ́ ẹ bá lè fọ́ tẹ́ẹ̀fì lọ láti ẹlẹ́àáyẹ iwu gbogbo títí yẹn ha látún kéde o ẹwà nígbẹ́ tó wọlé bá wá sọ̀tà ọlọ́ anínú ilé kan jóná ẹfẹ́ rẹ̀ ẹjọ́ sójú lọ́mọ wa lọ́mọ wa ọyẹ kan ṣe orúkẹ́ àpọ̀ pé ánàkùnmọ̀lá ẹ̀ gbádùn làlúrí lọ fàwọ́ ibi tó bá jẹ́ ṣẹ̀rí àyọ̀ǹda kálọ̀ rescue so inshallah a máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ abẹ́lọ́ gbogbo sáǹkà ìkọlọ́mọ́ sí ìbàlẹ́jọ́ ogun fún àwọn àwọn sáǹkà lọ́yẹ káyà àwọn ọmọ ìjágbé tó dáwọn mọ̀lẹ́kà ti rí kọ́ọ̀dù ẹ̀bí sí bí wọ́n náà sọ ẹ̀yìn tẹ́ ẹ wá ń gbọ́ ẹ̀mí lọ́yẹ káyà ní ọjà tẹ̀lé àwọn mẹ̀lẹ́kà ti rí pẹ́ ti bọ́ ṣe bọ́ ọgbọ́ tí wọ́n kà pọ̀ ń lọ àdìsí kí ló dé tó tó yàpọ̀ ọlọ́run torí náà ẹ̀jẹ̀ asọ̀ṣẹ̀ ọ̀wà sí mẹ̀lẹ́kà mọ̀ wa bá a ṣe ń sọ bá ń gbọ́ bọ́yé sùn bá wa mú bọ́yá fẹ̀ẹ́nú bá wa mú àwọn afọ̀rà pé á ah, wà láńdé mi gan sọ mo ti yapa rẹ̀ ní tí mo gbọ́ mi lòó àtúgbọ̀dọ̀ máa tọrọ àforíjẹ́ kámọ́lá ìlú ọlọ́dí asorí rẹ̀ ayé àtijọ́ gbígbà kìyàmọ̀ tọ́ọ̀dẹ̀ ti bọ̀ òun ni Muharram tẹ̀ tọ́ọ̀dẹ̀ ti bọ̀ òun ni Muharram kẹ́mi o àwẹ̀ aṣúra ń bẹ̀ ẹni tó ẹni kò lè gba kankan ni wọ́n forí ẹ̀jẹ̀ kódà tó ọba jẹ sáré ẹ̀sìn ọdún kan èyí à kìí ṣe tó kéré ní ayé ọlọ́ọ̀bùnrin ní àwọn kódà ọba jẹ sáré èèyàn gba o ò lè kú tí ìbá jẹ́ sáré màá gbà torí pẹ́rú ẹlẹ́sẹ̀ níbi mo wá rí kí wá nílé ilé gba bùnàṣọ́ ọlọ́run tí ò ní ti kí n gba fọ́ọ̀mù bí kí n jẹ tààrí lọ gbogbo àjẹjẹ́ agbáwọn ẹ̀kọ́ òfin ẹ bá wá fẹ́ parí súnà gẹ́gẹ́ bó fi wà bẹ́ẹ̀ láyé gbà kí ìtù ìlà kọ́bìlì láàṣù mọ́nà ajẹ́pẹ́ ń tọ́ dáadù fún wa kágbàwẹ̀ ní wẹ́ẹ̀dẹ́ àtọ́sẹ̀ bọ̀ yóò jẹ́ on the 9th ìjọra 14 48 ọlọ́jà sọ̀rọ̀ ayé àpọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu wa rahmatullahi wa barakatuh